ǹjẹ́ o mọ̀ pé owó orí ni agbára fún ìjọba láti ṣe ohun tó dáa sáàrin ìlú ẹ̀tù ò sí ìbọn òdún sísan owó orí ni eegun ẹ̀yìn ìtẹ̀síwájú àti ìdàgbàsókè ìpínlẹ̀ Ògùn wa pípèsè àwọn nǹkan amáyédẹrùn amúlùdùn tó jẹ́ tìgbàlódé sáàrin ìlú owó orí náà la ṣe é bíwé ò bá rọ̀ ẹ̀kọ́ ò ṣeé pọ́n kí ìpínlẹ̀ Ògùn bá lè rí bá a ṣe fẹ́ kó lọ́kàn wa san owó pè sórí nọ́mbà wọ̀nyí zero eight zero six zero two four zero seven seven eight àti zero eight zero seven zero five eight zero six five one twitter at ogirshq facebook Ogun State Internal Revenue Service Instagram page OGIRSHQ tàbí kí ẹ yọjú sí èyíkéyìí ẹ̀ka iléeṣẹ́ wa tó wà lágbègbè yín. San owó orí rẹ ká pawọ́pọ̀ tún ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ògùn ṣe.